kó tún ṣe ní ìyàtọ̀ sí yẹn mọ́ àbí ibi tí a takó sínú bí táwọn alákọ̀ọ́kọ́ yẹn náà ṣe takó sí takọ̀kọ́ ọ̀tọ́nù ẹni tó ń wọ ẹ̀rí tó dẹ̀ ń fi òṣùwọ̀n kọ̀wá ìlú wò bẹ́ẹ̀ èyí tí abdullahi ibn umar sọ̀rọ̀ dára àná ma àlékún ni lórí ìta alákọ̀ọ́kọ́ méjèèjì náà láṣẹ àdúgbò ẹ̀kọ́. ẹlẹ́mi tún wá wá ṣé ní gbogbo òwúlẹ̀ àti ìdílé ó máa ń ṣe tẹ̀síbíọ́rọ́ tó lè rọ́ ó dẹ̀ máa ń ṣe ọ̀rọ̀fọ̀ rẹ̀ náà ó máa ń tábàrà bí wọ́n ti máa nínú gbogbo òwúlẹ̀ àti ìdílé ó máa ń ó máa ń ó máa ń tábàrà ó dẹ̀ máa ń rí ó dẹ̀ fà ó kírun bẹ́ẹ̀ lẹ́gbẹ́ àwọn sàádé kan sàádé wá rìpọ́ọ̀tù ẹ̀ fún sàádé ní fún abdullahi ibn masud ọjọ́ àlá àbó orin ìrún tí mo mọ̀ rí kí lágbájá kí ni ó ń ṣe rọ́pò yẹ̀rẹ́ láàrin sùjádà méjèèjì ẹni tó bá kí bẹ́ẹ̀ ní kí bẹ́ẹ̀ ẹlò ẹni tó rò dé kí bẹ́ẹ̀ náà kí bẹ́ẹ̀ ìyẹn kò fara ní torí pé kí ni kì í ṣọ́ ọ̀ràn àyàn. èyí ń jẹ́ ìyáàdà lérí kí ni Abdullahi ibn Umar radiyallahu anhuma ẹ̀rí wá pé èyí tó ń ga máa ń ṣe kò dẹ̀ pọ́síbù kọ́tako tó gbà wá bí ìbá ṣe kó ṣe kí ni orí ẹ̀rí lórí rẹ̀ àfàlà Ibn Hazm az-Zuhri rahimahullah rahmatan wasi'a ó ṣe àlàyé yékéyéké lórí eléyìí àwọn tí wọ́n mú kàtẹ́ǹsì kan lẹ̀ bó ṣe jẹ́ pé nǹkan pàtàkì fún gbogbo wa ni pé kápá gbogbo ẹ̀ pọ̀ kì í tún wá ṣe ìlú nìkan òjíṣẹ́ náà fara fún àwọn aṣọ pé yóò tẹ̀lé app fi kulli isharati yushiru biha fi salatihi ashara. الصلاة في كل إصبع حسنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم a kọ láadáa fún ẹrú gbogbo ọwọ́ tí ń rèé sókè a kọ láadáa mẹ́wàá fún lọ́wọ́ kọ̀ọ̀kan tó ń rèé sókè ìka kọ̀ọ̀kan láadáa kọ̀ọ̀kan tó ti rà ní ṣá ìyàwó ìyọnu sísọ àdìsí ṣàhíhà so gbogbo eléyìí náà ń gbà pọ̀ tó fi jẹ́ pé súnà yẹn ọbẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ mọ́tàlá ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ẹbẹ̀ dí sọ́ọ̀rì ọmọra last two and ta lọ nílùú tọ́lọ́lá jùlọ tọ́lá pọ̀lẹ́ jùlọ ìdílé jù sọ́nà àtàwọn sọ́nà ṣe ìlú Madina ó kí mu ọwọ́n ṣe rọ́fù yẹlẹ̀ ìdọ́kùnlẹ̀ ọ̀ṣọ́ rọ́fù. torí pé ẹnìkan ó wò pé ah, bíbí àlélẹ́ yìí ń ṣe lórí ìwọ̀n lọ́ba ta lọ́wọ́ kan mú. ọ̀dẹ̀mọ̀ yìí pé ẹni tó ń bá fa ìyìwò náà ní lọ́wọ́ ó ní gbogbo ara wọ́n máa ń fọwọ́ kejì nìkan ṣe. àbá àtàndó lẹ́gbẹ̀ẹ́ ń lórí bíbí àlè ń ṣe èkejì ni rárá eléyìí bẹni súnà. wọ́n wá tí wọ́n lẹ̀ kí wọ́n máa ramata síra wọn. tó àfihàn èyí tó ní ó ń ta tútù náà yẹn tó ní ó ń ṣe bídíà yẹn wọ́n wá gbà pé a òun rọ́ǹdì lóòótọ́ ó ṣẹlẹ̀ sí mi náà. ní mẹ́sàn-án tó jíṣẹ́ náà síra àwọn sọ́lá ọba sọ́ọ̀bù ìgbé tí wà ní sáfúwájú mo máa ń kírun tán bí mo ṣe kírun tán ẹ̀rọ náà ọba náà làṣẹ kàtọ́ọ̀lù ìlẹ̀ yìí wájú lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí mo kírun tán ó ní ṣọ́gbọ́n la bá mo ní bí bàtẹ́ tó dè mí ó ní mashallah ó ní òun ní iṣu mo ní kí ni iṣu ó ní káàmà tí wọ́n fi ẹ̀mí ìgbà tó lọ kọ́ fún ọ̀rọ̀ kí lẹ́ẹ̀ lè fi mo wá mú nọ́ọ̀sì yẹn wá pẹ̀lú sọ́dọ̀dù nínú sọ́dọ̀dù nàfà mo wá mú wa ọ̀rọ̀ ni ìjọba kan wà fún ó dé sí. Ah, ilé ìmọ̀ tó ń ṣe kó lè rẹ̀ mọ̀ tí wọ́n bá lọ sínú àlùhàlà ìlú hàmì ó rí bó ṣe ṣe àlàyé rẹ̀ yékéyéké àwọn tí wọ́n mú tí wọ́n rí lẹ́rìí gbogbo rẹ̀ mo ní bó ṣe ṣe gbogbo àwọn àlàyé rẹ̀ olùdíjọ́ tó bá fẹ́ olùkàlùkù rẹ̀ àlọ́wọ́ so ọ̀rọ̀ máa ń wá lórí rẹ̀ lóòótọ́ torí wípé àwọn èèyàn takú síbi tí wọ́n rí ìlànà àwọn òdẹ̀fẹ́ rìn síwájú báwo نعم جزاكم الله خير ìbéèrè ara ti sọ̀rọ̀ nǹkan. tí o tí mo bá sára mọ̀ jẹ́jọ́ kú gbèsè nà tí mo bá sára mọ̀ asalaamu aleykum wa rahmatulah àwọn mi máa ń sára mọ̀. bí mo bá ti ṣe àwọn náà ṣe àjẹ́ ara rẹ̀ rẹ̀ nà ọ̀fikún òfikún ni. ọ̀hún ni mo sọ yìí Bukhari. àwọn sàbẹ wọ́n ní táwọn tó jíṣẹ́ náà islam bá ti sálámà àwọn máa ń rí párí ọlá rẹ̀ tọ̀tún torí rẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àwọn máa ń fẹ́ wó ní ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ó fi jẹ́ pé ìtàwọn kọ̀kọ́ rí nù nínú yàtọ̀ tí wọ́n ṣe máa ń ṣègbè ẹ̀dí pé gbogbo nǹkan rẹ̀ àwọn sábẹ́ tẹ̀lé tó bá lè ti sálámà àwọn náà sálámà. sálámà ní olùdókòtò ọ̀ràn yẹn nínú ẹyọ kan tọ́ba sálámà ẹyọ kan ti jáde nínú kejì ńkọ́ kí ni ẹni tó sálámà àkọ́kọ́ ó jáde nínú àbí ó ti jáde nínú bí màmú bá ti sálámà náà sálámà wọ́pọ̀ nínú ṣètò àwọn salamu alaikum alhamdulilah salamu alaikum alhamdulilah salama kan wà o òjíṣẹ́ náà náà sọ́nà ń bẹ ṣe sunan salamu alaikum àwọn màlìkíyà àkọsíṣe tí wọ́n mú ni pé sálámà kan ṣoṣo ni torí pé èyí ń lò múyàn kúrò ní ewu tí làbò máa máa ṣe pọ́tíẹ̀ táwọn owó yìí so bó ṣe nínú bó ṣe nínú ìgbè tí màmá sálámà wàhálà sálámà tọba wa sálámà tọba só òní ìlú láti ojú jù bọ̀ tọba di pé òun dúró dé kọ́sá kejì ò tó sá tọba ti rí pé ó túkẹ́ ó túkẹ́. Aláàbò sọ̀rọ̀ àgbà. Pẹ́sẹ̀ tèmi lórí tàṣáhùd. Lórí tàṣáhùd tàṣáhùd náà. Sọ̀sọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ìmáàmù bóyá àwọn òbí kà á pẹ̀lú àwọn ìgbéyà tó jáde láàfọ̀ ni mo rí fà sí. ìrọ̀lẹ́ ìgbà tá a bá ṣe pé ó sọ láti ìgbọ̀ ìgbọ̀ ìmí àtàlẹ́ ìgbéyà wà lẹ́yìn. but ẹlòmíràn within a minute or ilẹ̀ imam ilẹ̀ imam àti ṣetán but àwa tá a wà lẹ́yìn a lè má tètè ṣe gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹgbẹ́ ṣe kílẹ̀. tábà ti sọ̀tọ̀ látò kásálámà. tábà ti bàdé àsàlátò kásálámà torí position pé ọ̀ràn yẹn ní àsàlátò ẹlẹ́kẹ̀ẹ́ tábà ti sùn láti kọ̀sánà. àbá wọn ti ìrànwọ́ àdúrà àbá wọn ti ìrànwọ́ àdúrà yẹn rárá tábà ti sùn láti kọ̀sánà. àkọ́kọ́ wọ̀rọ̀ sàn wọ́n ajá lórí ajá bóyá ó fara kọyìn ààrẹ ó fi kọyìn so islamic perspective gbogbo lórí ẹ̀ ti wúlé gbogbo lórí ẹ̀ lónìí lọ́dọ̀ tó fà fara kàn wọ́n. àti hmm. àwọn tó tún bá ń sùn tó jẹ́ mùsùlùmí so wíwo nídìí mọ́ àwọn tí wọ́n ń sìn tí wọ́n bá jẹ́ mùsùlùmí ó ní òǹdíwọ̀n aṣẹ́ rí wọn tí ó máa dínkù lójoojúmọ́ ó ti rà ní ọ̀rọ̀ tí wọ́n ń sìn nínú ilé tó jẹ́ mùsùlùmí tájá bá fara kàn yẹn tí èdè fi pé ìtọ̀ tàbí ìgbọ̀nbẹ̀ lára rẹ̀ ní kí ìgbọ́ tàbí ìrẹ́rì kan tó sọ wípé ká ṣe ìtọ́ta lórí rẹ̀ ẹ̀rọ pẹ̀lú àkànwọ́ fara kàn náà ọ̀dà ẹran tó bá pa fún wa tí wọ́n ní ká fọ ẹran yẹn dájú jẹ́ tó bá lọ pẹran wọ́n àǹfà máa pẹran àrèjì ìjọ lọ pẹran wọ́n tó bá pẹran lé tó bá lákòókò fẹ ẹran yẹn dájú jẹ́ tẹ́lifù wà fún ìgbà yẹn tà á bù jìnnì ẹ̀sìn bó ṣe wá nìyẹn àwa nífẹ̀ẹ́ ìṣe kìí àṣírí pé tó bá fẹnu kàn á kàn wọ́n àwọn sọ pé ká fọ ibi tó fẹnu kàn lẹ́ẹ̀lẹ́ ẹ̀ẹ́mẹ́jì là káàkàn nínú ni tó máa yẹ pé aṣọ àpẹẹrẹ ìjẹta wà ń bẹ fine á fọ a káàbà ṣú ọ tó yẹ pé jọ ní ààbò rẹ ní kọsẹ́nì tó lè pé kí a ṣe pàtàkì ọmọ nà pẹ̀lú gbọ́lọ́. Vale, vale, vale ẹjọ́ ń fẹ́ sọ lórí ara ní ìtọ́sára ilé ìjẹba pàgbé fún ọ̀rọ̀ àjọ ọmọ mi kan náà ó wà lọ́nà fún mi. ó ní ọ̀rẹ́ tó jẹ́ ẹsẹ̀ náà oní òkúyà ọ̀rẹ́ jẹ́ mùsùlùmí náà ọ̀sẹ̀ ní ìbúrú. ó yóò máa mú wa wá wọ́n tẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ náà onífẹ̀fẹ́ ṣùgbọ́n wọ́n wá bẹ́ẹ̀ ní ṣá lẹ́tà mo ní kò sọ fún àwọn ará ilé tiẹ̀ ẹ̀dùn ìṣòro kan tẹ̀ wàhálà láti wá ṣe nǹkan tí a ti sọ̀rọ̀ náà fún ọwọ́ wa ṣùgbọ́n wọ́n á wá àwọn ìyá ìyá ìyá ọkọ ó wá èyí tó kò yà ó ní ojú kò àtàwọn tí ìyá ọkọ ń wá a tó ń gbé ṣé a nílò aṣọ àtẹ́kùn ìgbà báyìí gan ọ̀nà máa ṣe ìfihàn pé ó fi àwọn àti àìsàn kan. ṣé ẹ fún ẹ fún wọn àbẹ ní ẹ wà ẹ ń rò lọ́wọ́. yóò hàn àrùn sọ pé àrùn lọ. a sọ pé àwọn àti àkọsọ pé ìgbà kan pé afun ọlọ́jọ́ ọfun ọlọ́jọ́ alàgbàjá fún ọlọ́jà ọṣà wà wá ìjọba ni a máa ṣe àwọn lè fi tó fáwọn èèyàn mà gẹ́gẹ́ alágbà àdúgbò kan tó kàn wọ́n ṣe ìgbà tó wọ́n ń ṣe dá ní àti dájọ́ sọ́nà àkọ́kọ́ ìyá ni ọmọ ìlú aṣọ fún mi pé ẹni tó ń fẹ́ fẹ́ kọ àwọn ìfẹ́ àwọn ọmọ òun kí ló dé ó ṣẹlẹ̀ sọ pé àwọn ṣe tẹ̀ ara wọ́n sì fi òun dẹ̀ lọ fún sáàsì lọ pé ìgbà tó ti sọ́nà bẹ́ẹ̀ ṣe kó máa. bó o dájú máa bọ́ sí sọ́nà bẹ́ẹ̀. ẹ àwọn ọ̀nà ṣe ìfìlára ọkọ lòun ṣe ìfìlára pé lóyún olùdíyẹ ní ìgbà sáré àlọ́ kò yẹ kó fẹ́ ọmọ yẹn mọ́. ó lè jẹ́ mùsùlùmí lóòótọ́ pẹ̀kọ́ má gbẹ́sìn yìí ọ̀gọ̀rọ̀ àwọn afáwà tí wọn gbọ́ ọ̀rọ̀ yìí ṣèkára yìí àwọn kan máa ń wò wípé ó rí dúdú kan èèyàn ó lálàá kan nǹkan kan asọ́jẹ́ ní gbogbo ẹ̀ asọ́jẹ́ ní bídí àníbàwà kan ẹjọ́ bá túbà rẹ̀ gan-an ìtú ìdíjẹ́ àtúnámọ̀ sọ ló fẹ́ kìbọ̀ ọ̀rọ̀ ó lè jẹ ìyàn lórí rẹ̀ níjọ́ tó ń bọ̀ kí wọn. ìyẹn àtúnámọ̀ sọ pé tá a bá ṣe é kan ká máa ṣọ́ funfun ká máa ṣọ́ dúdú ká máa ṣọ́ ojú ká máa sọ ẹni tó bá ṣẹlẹ̀ sí ní ó ní ọmọ ìbò ṣe rí tó bá tó bá tó bá tọ́ súná wò torí gbádùn rẹ̀ yọ mọ̀ bí Islam ṣe rọrùn sí ọkàn ọkàn ṣe bá ní masha Allah òun gan ọmọ ọgbà aláàpá tó bá wù kọ̀ wá túmọ̀ sí pé tá a bá ṣe é sọ̀kan ara tá a bá wá ṣe nǹkan táwọn yá fọkànlá ká má ra àdánwò ń bẹ̀ wò kò túmọ̀ sí bẹ̀ àdánwò kò sí ọlọ́run ní ìjọ fẹ́ fi ṣe tí nǹkan kan ọba ṣẹlẹ̀ nígbà míì àní mọ àwọn tí wọ́n lé òṣìṣẹ́ lọ́dọ̀ àwọn tó máa ń kó ní mọ́kà àwọn olùkọ́ wọn ń dá lóró ní ìgbẹ́jú ní gan lọ́lọ́run bá fi tán ẹ̀sìn ló fi tàká ló fi fi ilẹ̀ ló ibi tí wọn ò lérò pé yóò dé gan ló fi wá ọkọ̀ jáde so gbogbo orú nǹkan báà so kò túmọ̀ sí pé òyìnbó rájọ o nígbà tí ó wá rí bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ ọmọ ìyá àgbọn pẹ́ẹ́nù mọ̀ fẹ́ràn mọ́ olóhùn kan ọ̀rọ̀ wà bí jẹ́bi nígbà tó fi kí ìmọ̀ àgbàtàn rẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ ní ìlú nígbà báyìí mọ̀ sí wọn. ó ló lè ti aṣọ fún un ìyá akọ́gbàgbà ti ti tó ti di àmì nígbà tó sọ pé ẹ̀gbọ́n ìyá ní àárín ìrìn ìrìn Ìwá ní ìwá ní ṣé wọ́n ṣe ìṣàrà pọ̀ kó tó máa bá wa ṣe tẹ́lẹ̀ mi. Ọ̀gbọ́n yìí ni, ọ̀gbọ́n yìí. Ọ̀gbọ́n yìí kí ṣe gbogbo ẹni tó dáhùn gbàjú ní tí ó kòtò rẹ̀ ń bó sókè tàbí tó lòun ló gbọ́ yé. Àti pé kì í ṣe gbogbo nǹkan lèèyàn gbọ́ yé tán. Àfáà gan ṣe gbogbo nǹkan la gbọ́ yé tán. Ṣò ló fi jẹ́ pé mo ń bọ̀ náà màá lè ṣèwádìí lórí rẹ̀ dáadáa àfáà kéèyàn ká máa tètè máa bẹ́ láti láti láti ṣàlẹ̀ gbà ó gbọ́ gbọ́ tó lè gbọ́ tó lè wá hmm? pẹ̀lú gbogbo tí mo gbọ́ tí ẹ sọ yìí ẹ jẹ́ kí ẹ bára lẹ̀ màá ṣàkójọpọ̀ rẹ̀ màá ṣàlàyé màá ṣèṣì lórí rẹ̀ bó ṣe ẹ̀kọ́ rí nù pẹ̀lú kéèyàn má sọ ẹgbẹ́ àfáà mi ti sọ báyìí torí káfá mi ti sọ báyìí ibi tá àfáà ibi tá àfáà rẹ rí nàmọ́ ni. dábàá tó ń jẹ́ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gan kọ́lọ́wọ́n bá kọ́ba àtẹ wọn kọ́ba àjọ wọn kó ṣe wọn kó tí wọ́n sì di ire ibi tó fi òjíṣẹ́ lásàlà àṣàlà ti àti àwọn ìṣàgbé rẹ̀ táwọn ní orúkọ. bàbá ṣe ṣe Muhammad nasir alalbani bíríìjì ni wọ́n jẹ́ fún wa láti rí ẹ̀sìn sí wọ́n jẹ́ kọ́ńtọ́rọ̀ kọ́ńtọ́rọ̀ tó dá wọn ti sọ̀rọ̀ sí yà àwọn ni ọlọ́run fi ṣe sábàbí tí àwọn fáírọ́ọ̀sì àti ìdápadàpá táǹkì ń kúrò nínú ọpọlọ ló ní kọ́bá ìyẹnjú rẹ̀ yáni wọ́n gbìyànjú bá kọ́lọ́run ọba kó ti ṣe sọ́dọ̀ fún ti járíyà fún wọn. wọ́n yé ẹnu ekó lórí àwọn ọ̀rọ̀ wọ́n dẹ̀ máa sọ ibi ara ẹ má di ọ̀rọ̀ wa mú o ẹ̀rí wa ni ẹ yẹ̀ wò ẹ̀rí tẹ́ a mú wa ni kẹ́ yẹ̀ wò kẹ́rí yẹn tó bá balẹ̀ sí yín lọ́kàn ẹ̀rí ni ẹ tẹ̀lé tọ́lẹ̀ ẹ̀rí lẹ́sìn ẹ̀ ẹ̀yin ló pàtàkì pé kékeré yín ó sì wọ́n lè má gbọ́ yé wọ́n lè má gbọ́ yé tó gbólóhùn tẹ́ sọ yẹn gangan lọ́rọ̀ ṣé wọn ò ṣe ń tẹ̀kára tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó dé tó dé tó dé wáyé pé lọ́sàn-án gan ni wọ́n á ní tọ̀ọ̀ but èyí tó dáa náà nù ọlọ́run bó fún ní ọkọ̀ tiẹ̀ onífún wọn náà ní àwọn tiẹ̀ ẹ́ èmi náà mà ọkọ̀ tó dáa lọ́lọ́ bí ẹ̀fọ́ mọ fọwọ́ sọ̀yà rẹ̀ pé ọkọ̀ tó dáa lọ́lọ́ fún alámbèrè ọlọ́run bàbá dáa rẹ̀ jẹ́ kó jẹ́ dáa ju bá a ṣe lérò lọ. Àwọn àlejò àti àgbà ní o ìkọ́lá ọ̀la wàhálà ẹ̀rọ àti ìlú. a sọ̀rọ̀ nípa oògùn ọ̀sà àwa máa ń rí pàdé kàlàbà kàlàbà ń a máa sọ pé tá a bá gẹ̀ẹ́tì kàlàbà brownish back yẹ ká há dànù kàlàbà ni brownish back yẹ á há dànù á gbogbo ẹ̀ wà di funfun báyìí tó bá ti di funfun báyìí àmì ìfìmọ̀ ní ẹnìkan ha dókítà hábà ni ọ kì í ṣe èrè. torí ẹ máa ń ṣàjẹwà sí pé àwa àwa ṣe bí ẹran roast nígbà tí ẹ̀yìn ẹ̀pà yẹn àwa roast tàbá ṣe tó ti tòró lákìlè pé kí moisture kọ̀ọ̀kan ṣì kò lè mú lọ gbà tó bá ti extract ẹ̀ á wà á break ẹ̀ dáadáa rẹ̀ á lọ ló kún lága á sì wẹ̀ ìrìn á jọ tá a bá ti jọ tán yóò rí bí cement bí cement ló ṣe rí ok first thing in the morning á mú condensed milk tó bá yẹ pé tí kékeré yẹn la rí ìdajì rẹ̀ ti tó ìdajì yẹn teaspoon á bu ẹ̀kú kan á fẹ̀ á lè fẹ̀ yóò wá rí bíi tí wọ́n máa ń pò tí wọ́n bá fẹ́ ṣe concrete yẹn the first thing in the morning á very cold a cup of cold water á mu sí ọ̀pẹ̀ bá bọ̀ ojú rẹ̀ yóò sì lójú ẹ̀ yóò wá jìnnà wa bọ̀dí nǹkan kan máa ń jẹ́ kó fast sí àwọn doctors máa ń prescribe oògùn kan secretion yẹn àwọn tí ó ń jẹ́ kí àọ́sà ṣe kíní ice the secretion yẹn ìyẹn á fast yẹn rẹ̀ àwa sàn wa tó bá sàn wa yẹn ọ̀sà yẹn lè ta ara rẹ̀ lọ torí pé àwọn ará Kotonu wọ́n máa ń kíní ìdè tí aláboyún wọ́n máa ń jẹ ní ìgbà tí wọ́n ń jẹ kíní wọ́n yẹ pé tí wọ́n bá fẹ́ bímọ ó máa ń fọ̀mù bíi protective cover around ọmọ wọ́n kọ́kọ́ já dànù náà kí wọ́n tún wẹ ọmọ yẹn lọ bá so ibẹ̀ ni wọ́n ti jẹ́ tó bá ti bo ibi ojú egbò yẹn ojú egbò yẹn egbò yẹn ó sàn wá fún ara rẹ̀ mo rántí pé nǹkan bíi close to twenty six years ago ọ̀sán yẹn ó bá mi díẹ̀ ó bá mi fò gan níbi pé wọ́n gba kí wọ́n gbé mi lọ sọ́dọ̀ bàbá bombaz ká lọ ṣe operation fún kí wọ́n recommend pé ká ṣe operation fún ọmọ yàrá kan ló wá dé wá ní kí ló ń ṣe ọní ọ̀sán wá prescribe ọ̀sẹ̀ méjì mo ti lò láti gbà yẹn ká tó ṣe ọ̀rọ̀ náà mọ́ òye bóun mi ti fẹ́ gbàwé ọdún yìí àtìgbà yẹn àwọn onímọ̀ àpàdà ṣáà.

náà àwọn àlọ́ kan sílẹ̀ láti sàn fún wa. ìmáàmù tí kò ṣe àmì bẹ́ẹ̀ pé a fi àmì ìwà lórí àwọn ọ̀rọ̀ tó wà ní. ìbéèrè wọn ni wípé ìmáàmù ò ṣe àmì àmì bẹ́ẹ̀ pàtàkì lẹ́yìn fáti àtàkì sókè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ní tí màmú bá ti gbẹ́nu lé àmì káwa náà bẹ̀rẹ̀ àmì tiwa àmì tì máàmà títí wọ́n papọ̀ mọ́tì màláìkà ọlọ́wọ́ wà fi gbogbo ó forí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ gbogbo àwọn orí ẹ̀ṣẹ̀ ló fi tì wá bó ṣe sọ́nù bó ṣe náà sọ́nù àti sọ́nù. àwa rí mọ́ àgbọ́yé tiẹ̀ òní wípé ìwáyà wà kan wá bẹ́ẹ̀ wípé kí máàmù bá ti sọ pé wàhálà jọ ni ẹ̀yìn ṣe á ní nọ́ọ̀sì wa rẹ̀ lórí ká tó fa òfin yọ nọ́ọ̀sì kankan àlò á fa gbogbo ẹ̀ pọ̀ èyí tó lékún èyí tó ṣàlàyé á mú wá máa kó tó di bá àfọ òfin yọ àárín máàmù èyí tó ń gbọ́ yé ni wípé tí máàmù bá ti ṣe wàhálà jọ ni ẹ̀yin ṣe á ní tó èyí ṣe á ní tiẹ̀. ìbéèrè wa ni wípé ṣé irú ìmáàmù báyìí káwá ṣe á ní lẹ́yìn rẹ̀ á ṣe á ní because ìtọ́ tẹ̀lé ni pé tí wọ́n bá ti ṣe wọ́n àtọ̀ ní ká ṣe á ní á ṣe á ní káwọn mi fi gbogbo ẹ̀. ìmáàmù tí kò ṣe á ní akọ́kọ́ gbà ní ẹ̀dùn lérí wípé àtún nínú sùsù wípé ó yẹ kí máàmù náà ó ṣe gbọ́dọ̀gbà ó fún àwọn náà nínú sùsù bẹ́ẹ̀ ni ẹ ló fi láti sọ wípé kọ́mọ támọ̀nù hadith láti sọ. mẹ́tọ̀dù kan wà náà ní kọ́mọ́ṣ fúnmọ̀ fọ́ṣtìṣ fúnmọ̀ sànńdé kọ́mọ́ṣ ni wípé àkọ́kọ́ kó gbogbo àwọn àdéṣùjọ fúnmọ̀ fọ́ṣtìṣ bẹ́ẹ̀ á ẹ̀wọ̀n ló sọ yìí ẹ̀wọ̀n lè sọ yìí. àwọn tí wọ́n bá sọ yìí gan àwọn mí nù wọn wọ́n lè ṣe bí ẹni takora wọn á wà wò ni ó ṣáájú wọ́n gbogbo wọn jẹ sọ yìí wọ́n bẹ́ẹ̀ abẹ́ fi takora wọn èwo la kọ́kọ́ ṣáájú àwọn á rí ọ̀kankan tó ṣe bẹ́ẹ̀ kọ́kọ́ ṣáájú àwọn ọ̀kankan àlùmọ́tìbìtì mọ̀kọ́dẹ́mú àlẹ́ ìlànà èyí tó bá ní ká ṣe nǹkan á gbé síwájú ìjọba ní ká má ṣe ètò tó jẹ́ nínú kọ́ńdà ni wípé alhaaziru muqaddam ala almubih hadith tó bá sọ wípé nǹkan léwu ó á sì síwájú ètò bá kan sílẹ̀ tó ní ká ṣe lọ sóde ìwà ìdìbò ìgbó ṣe wá pé alẹ́ gbà wẹ̀ àbí ẹnìkan ṣùgbọ́n wọ́n ní a lè gba àwọn ọjọ́ jimá àti tá a bá gba ọjọ́ khamis a lè gba àwọn ọjọ́ sabt àyàfi tí ọba jọra yẹn torí lọ́sọ̀tọ̀ wa lórí rẹ̀ ní wípé ẹ má gbà wẹ̀ níjọ́ sabt àfi tó bá jẹ́ ọ̀ràn yẹn kódà bó bá jẹ́ pé kẹ́ ẹ rí epo ògì kẹ́ ẹ jẹ́ ni kẹ́ ẹ bá rí nǹkan kan jẹ ẹ jẹ́ kẹ́ ẹ má fi gbà àwẹ̀ ìdíjọ ṣọ́ọ̀tù gbogbo orúkọ bá so àwọn ọ̀rá ìdí láti wá jọ but àwọn imam òun wò ó pé kò má gbogbo eléyìí ó ní àlejò sọgbà lọ́dọ̀ àti fún ìmáàmù ní ọ̀ṣun méjì yálà kò sí àmì tàbí ọmọ ṣe àmì ọ̀rẹ́ mi kì í sọ pọ́ọ̀tù bí káwọn àwọn sọ fún mi pé kóun ṣe àmì pé pọ́ọ̀tù kóun ṣe pọ́ọ̀tù pé kí n bọ́ yà wò. kò gbọ́yé ni kò gbọ́yé ni ibi káwọn náà but ẹ̀yìn but àgbọ́yé rẹ̀ gan kò sọ pé kẹ́yìn má ṣe lẹ́yìn òun àgbọ́yé rẹ̀ so mùkálàbọ̀ ṣẹlẹ̀ mùkálàbọ̀ ṣẹlẹ̀ because àgbọ́yé rẹ̀ ní pé tó bá yẹ pé àgbọ́yé rẹ̀ ní pé kí màmú bá ti ṣe ámì kí jàmọ́ ò ṣe ámì jàmọ́ ò wá ṣe ámì ọ̀tún kálàfà rẹ̀ àgbọ́yé rẹ̀ ní wípé èé sọ̀rọ̀ ẹ̀yẹ̀ kó òun ṣe ámì tó bá wò òun tòdì ọmọ bó wọn ṣe pa àwọn àdìsí bó wọn ṣe pa wọn pọ̀ tó wọn ti fọ òfin ọmọ ẹ̀ bó ṣe mọ ní pàtẹ́ kọ́kọ́ ní bí wọ́n ṣe ámì ẹ̀ ámì kẹ́ ẹ má mi sùn gbogbo ẹ̀ ó jẹ́ pé nẹ́sù yẹn lẹ tẹ̀lé pẹ̀lú rẹ̀ bọ̀ kò yọ yín lẹ̀ torí kò sí nẹ́sù kan tọ́lọ̀ yín lẹ̀ ah, àwọn tàbá mú bèrè nǹkan lọ́wọ́ náà. àwọn tí wọ́n wá lọ́nà jíjìn ókè àwọn tí wọ́n wà lé. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen. Now, if I want you, welcome, Assalamu alaikum wọ́n kí irun ìlú mọ́tì kan bọ̀yà bọ̀yà fọ́ ìmáàmù tàbí ẹ̀kọ́ jókòó ní orí irun lẹ́yìn ààrẹ ìjókòó alákọ̀ọ́kọ́ wọ́n ní ìlú stéèkì wọ́n tó tẹ́lẹ̀ wọ́n ṣe ní stéèkì wọ́n lọ sí orí ìdúró. kò kí kò jókòó kankan yẹn. ẹ àwọn tó wá jẹ́ obìnrin àwọn ò mọ̀ ìpéwéyà máa mú ṣe ní stéèkì wọ́n jókòó àwọn wà lórí ìjókòó ìjókòó yẹn lẹ́jọ́ yẹn ìjókòó wọn yẹn ìjókòó wọn yẹn ò sí torí ìmáàmù gangan ní ṣe. ìgbà tí máàmù wà lọ sí bẹ́ẹ̀ àwọn ṣe wọ́n ṣe dìde wọ́n ṣe mọ̀ wípé ìmáàmù ti dìde. no àwọn tẹ̀lé àwọn ń kí ni tẹ̀lé nọ́mà irun fún wa. àwọn àwọn ọmọ ọmọ ti máa wá gbọ́tẹ̀sí mi nǹkan. bàbá wa gbọ́tẹ̀ mi àlá ọmọ sọ̀rọ̀ ìwà wa máa ń ṣe nọ́mọ̀ sí àwọn yapa. bẹ́ẹ̀ni wọn ò yapa ìmọ̀mù tí ó ti. òkè bóyá ìgbọ́dà bẹ́ẹ̀ni. irú ìyẹn báyẹn ìgbà tí wọ́n fẹ́ gbẹ̀rù fún ọ báwo ni wọ́n ṣe pé tí wọ́n ti ní ìtiraka yẹn ni. aláṣà àkọyẹ bẹ́ẹ̀ òkè ẹ̀ ní. báwo lọ ṣe máa fẹ́ràn. báwo lọ ṣe máa fẹ́ràn. látà àkọ́kọ́ yẹn tí máa mú kí yẹn kò ẹ̀rí rákẹ̀kejì rákẹ̀kejì òun ló máa jẹ́ rákà àkọ́kọ́ fún ìmáàmù tó ti yẹ báyìí sùn ọ̀ṣọ́ máa bá wọn mú òkè ní èkejì náà torí èyí tí èkejì tọ́jú àkọ́kọ́ yẹn wọn ò ní. àkọ́kọ́ ti ba ìmáàmù lọ wọn ò ní yẹn ò gbogbo jẹ̀mọ́ ò ní ṣé díẹ̀ ṣó ń fọ́lọ̀ kò ṣe sẹ́gídà kò ṣe ìjókòó ó ti mí sí yẹn àkọ́kọ́ ti ó ti ó ti dàpọ̀ fún tún lè rè é dé because nǹkan àgbóyé ní sọ ni wípé. ìmáàmù ṣe ọ̀nà ìṣùjẹ́dà àkọ́kọ́ ó lè dìde nígbà àgbọ̀nù ibi kéèrè rẹ̀ ibi tẹ́lẹ̀ wọ́n ti ṣe àtẹ́yẹ́ yẹn wọ́n fọra ṣàlàyé lórí bí òun ṣe bẹ̀rẹ̀ bó ló ṣe bẹ̀rẹ̀. wọ́n ti kọ́ sí ata ó kí pé ó kí tán ó kí dáadáa lọ́lẹ́ẹ̀kejì tó kí ah. ìgbà tó ṣe ìdíje lẹ́ẹ̀kejì tó yẹ kó jókòó kan ṣe àbáyá wọn wá ṣe àwọn òṣèré wọn wá lọ sórí ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ sílẹ̀ àná kò ṣe tẹ̀síọ́wòd kò jókòó ẹlẹ́ẹ̀kejì àbí nífẹ̀ẹ́ tí ó jókòó tí ó ṣe tẹ̀síọ́wòd fẹ́lẹ́ẹ̀kejì ọlọ fẹ́lẹ́ẹ̀kẹta àwọn tí obìnrin náà wọ́n bá tuta alákọ̀ọ́kọ́ wọ́n á kẹ́ ẹlẹ́ẹ̀kejì yẹn tí máa mú tó mìsì tẹ̀síáwòdù ń bẹ̀ ó dojúrú máa wọn lọ́wọ́ àdúgbò ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn bò ní wọ́n ṣe kí. ibi tí máa mú délẹ̀ ìdẹ̀là tún lọ jọ́ ẹlẹ́ẹ̀ẹ́ wọ́n padà kí wàá ibi tí wọ́n padà wọ́n padà náà torí wọ́n á padà àwọn zùlónù nìyẹn o rò bẹ́ẹ̀ ni o lè má rí bẹ́ẹ̀ tẹ́wọ́bìnrin ni tẹ́wọ́bìnrin ni tó sọ nísìnyí wípé àbùkù ti bá rákẹ́ ẹlẹ́ẹ̀kejì tìmáàmù àbí bẹ́ẹ̀ kọ́ ó wá dìde fún third one àwọn obìnrin ìròyìn pé ó yìí wà ní rákẹ́ ẹlẹ́ẹ̀kejì àbí bẹ́ẹ̀ kọ́ àwọn jókòó àbí wọ́n á sùn dáadáa. wọ́n wà lórí jókòó wọ́n wà ní jókòó ìjókòó àwọn ṣe báyà. wọ́n ṣe tẹ̀síáwò ìmáàmù ò dẹ̀ ṣe é torí tẹ̀kíbírì yẹn wọ́n rò pé tẹ̀kíbírì tẹ̀síáwò ni ìmáàmù dẹ̀ ti dìde nígbà tí wọ́n wá fẹ́ lọ sí tí màmú lọ sí rúkú. Eh, wọ́n dìde fúnrákà ẹlẹ́ẹ̀kẹta tó di níwáyé ntí wọ́n kà gbọ́. Eh, eh, wọ́n gbọ́ tẹ̀símì wọ́n rí pé èrò ti ó ti dàrú tó di níwáyé wọn ò ṣe òrùkọ́ wọ́n ṣe rùkú wọ́n ṣe rùkú wọn ò ní rákà ẹlẹ́ẹ̀kẹta tiwọn àwọn ò ní rákà ẹlẹ́ẹ̀kẹta ìmáàmù ó ní rákà ẹlẹ́ẹ̀kejì kò sí tó rán pẹ̀lú rẹ̀ ju wípé ó mìsì tẹ̀síọ́wò jùlọ sókè yíwá yóò ṣe kí ni yóò ṣe fẹ́jẹ̀ fáwọn yóò ṣe ọkọ̀ ńlá tẹ̀sílẹ̀ ìgbà tó bá ń ṣe yẹn. àwọn ìjẹ gbèsè aráka wọn á dúró ti sálámà wọn á wọn á <clears throat> torí ráka ìkẹta wọn gbogbo ọmọ ló bàjẹ́ aspect kan ni yọ wọ́n á lẹ́kọ́ àtọ́lá. àtàwọn olùkọ́ wọ́n á lẹ́kọ́ ẹnìfà mo fẹ́ mo fẹ́ mú àbá kan wá ní ọ̀dà obìnrin nìkan. bẹ́ẹ̀ni a gbọ́ wípé àwọn obìnrin tí wọ́n ń kú wọn látàdékùtà àwọn kan wá látẹ̀pẹ́ àwọn kan wá láti Ìbàdàn gan pápá wọ́n sọ pé ẹ̀yin obìnrin lókè ẹjọ́ yín pọ̀ débi wípé àwọn òkè ẹ̀jẹ̀ àǹfààní kankan pẹ̀lú wàhálà táwọn ṣe wa. tí mo fẹ́ fẹ́ mọ òun wípé. tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run ọba haramu ni wípé kéèyàn máa gbóhùn sókè débi wípé tí wọ́n ń sọ yẹn kejì tó fẹ́ jàǹfà ní gbọ́ jẹ́ kùránì ni haramu rẹ̀ bóyì jẹ́ náà ni haramu kó wá jẹ́ yí pé yóò tún wá gbé lọ ọlọ́run mọ̀ ṣèjọ wa lórí ibú o tó a tún gbọ́ wípé táwọn yẹn bá ti dé báyìí náà àwọn sísà tó wa fún oṣù ẹ̀ níbi kíkà wípé bọ́yá nǹkan lọ áá ah, vita lágbájá vita wọ́n wá fẹ́ sọ alcohol di rẹ́ńdẹ́bọ̀ láti abẹ́kúta ni ọ̀kan nínú àwọn àyàrá ti pè wá ló ti sọ ẹ́ lè pé ọ̀kan nínú àwọn àyàwó òun ó ní òun gbọ́ pé àǹtí òun dẹ̀ fi máhàrámù tì lẹ́yìn wípé kọ́mọ́ bíbí ìgbà tó yẹ pé òun gbọ́ ọ sọ òun ti tòun bọ̀ fún ẹ lọ gbọ́ ìwọ náà béèrè pẹ́sù ó tètè débí lẹ́yìn àṣùbà tó e kúrò ní harkọ̀ kó gbọ́ọ̀rọ̀ kankan torí pé ẹjọ́ ni kùlà ní ìbú yìí o torí wípé tá a bá wá sókè náà tá a bá ní ká wá sókè kó jẹ́ kókè láti ṣe ká àwọn tìsàlẹ̀ lẹ̀ sí àwọn ọkùnrin ọkọ yín gan náà kí wọ́n tún burú jù kí lọ lẹ́yìn náà fi gbàdùnmọ̀ bẹ́ẹ̀ ṣe gbàdùnmọ̀ tọ́ àwọn ọkọ̀ kan ò gbádùn. so ẹja kíyèsí eléyìí o kọba adéda kó tún wa ṣe. bọ̀dù wọ́n níjọ́ jimá yọ̀rọ̀ jimá wọ́n ní tábẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ gan-an yọ̀ ọ́ gbọ́ ní bọ́ọ̀lẹ̀ rẹ̀ pé àwọn ọmọ àwọn ìyá wa lóbìnrin wọ́n ṣe fẹ́mú ni torí wọ́n mọ̀ wípé àwọn òní ní jímọ̀ ẹni tó wá dá ẹ náà tí ó ń disturb kì í ṣe pé kò ní kò jàǹfààní alcohol nìkan kọ́ aburú ló ń kó lọ léwu kọ́lọ́wọ́n máa jẹ́ ká kó aburú lọ léwu kọ́ba kọ́ba akẹ́dàá kó tún gbogbo àṣù náà ẹ má sọ̀rọ̀ yín lọ. náà ẹgbẹ́ sà àbáàkù tí mo kò fẹ́ mú wá ń sà mo wò pé mo wo obìnrin sà máa ní ìdàrọ̀ kankan for example sà ó jẹ́ bí ẹ̀rọ ìgbìmọ̀ òní sì sà ọlọ́ọ̀kan náà tó bóyá oúnjẹ tá máa ń jẹ́ ìlú wa sà bóyá bí ìgbìmọ̀ kọkàn yín kọ́mọ̀ wá kọ́ pé mo wá lọ fẹ́ àwọn ọ̀nà sà ó jẹ́ pé àwọn ọ̀nà sà. kí ni ó jẹ́ mọ́ bá àwọn ìṣẹ́bí àwọn ìṣẹ́bí ló máa ń jẹ́ sọ. ókè ókè. náà àwọn lọ sí lọ ni. ẹ báwo ẹ lọ́wọ́ àti mo lọ sí lọ níta. bẹ́ẹ̀ni. kó wá pé àwọn àwọn ìlọrin àwọn ní oúnjẹ kan tó máa ń jẹ sà. wọ́n máa ń pè ní àbálá pètè. ó ti bá yìí máa ń ṣe sà. ó ní bá yìí máa ń ṣe sà. ẹ̀ ẹ̀ ó mú tó yẹ pé ó ní oúnjẹ ó máa hàn gbà láti mọ oúnjẹ yẹn láti mọ̀ ọ́ ṣe tó bá yẹ pé mọ̀ ṣe èmi wọ́n pé ó lọ bá kọ́dà bóyá bá mọ àwọn ọkọ̀ ọkọ̀ yẹn èmi rò pé áfà ọkọ̀ ṣé máa kọ́ra wa ni. kọ ìyàwó èèyàn tó bá èèyàn ó gbìyànjú láti pèsè rẹ̀ fún lópin ìgbà tí tó máa jẹ ní ṣe haram but ọkọ ní tí ó máa jẹ èèyàn gbọ́dọ̀ wájú ṣe ìṣètò rẹ̀ fún èyí ó kàn a máa bí nínú àwọn sísà tó wà ọmọ èkó ni tó bá ẹ̀rẹ́yìn rẹ̀ ẹwà àti dòdò kìí í jẹba kì í jẹ yẹn gbogbo àwọn nǹkan ẹ kì í jẹ tó bá yẹ lẹ́yìn rẹ sì dodo bread bread àwọn indomie kankan yẹn ọkọ tó fẹ́ gbogbo àwọn òkèlè yẹn máa yẹ wàláhi ó kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí débi wípé àyàfi bí gbàgbọ́ pé oúnjẹ ọ̀dọ́ wọn ni tó máa ń pìtì àríyàn. subhanallah ha ọmọ èkìtì gan-an kò rí nǹkan tí sọ fún un. wọ́n yìí pé ọkọ òun ó máa ń jẹ ìkọ́kọrẹ́ á ṣe fún yìí so ẹ̀kọ́ lé kí nínú ẹ̀kọ́ lé tó bẹ̀rẹ̀ yẹ gbà kó lé tí ò bá wá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọ ìyá lóbìnrin wọ́n lè kọ́ látara wọn láti ṣe kíni láti rí ìyọnu ọkọ torí wíwọ àlìjáná ọmọbìnrin ìyọnu ọkọ ṣẹ́rùtù ní fún un. kí ló ti ṣe lọ́sàn àti làǹfà ó ní tóbìnrin yìí bá ṣe gbogbo pẹ́pẹ́ fún tó yẹ kó ṣe bọ́ lọ́hùn ó kírun ó bá wẹ̀ ó ṣe gbogbo tó yẹ kó ṣe ó wá rí ìyọnu ọkọ rẹ̀ ṣàfihàn ṣọ́tù látàn kó wà jẹ́nà ọba rẹ̀ ní ojú ọ̀nà tó bá wù. ara tí obìnrin lè fi rí ìyọnú ọkọ rẹ̀ ò ní wípé n tó bá máa jẹ tí ìṣe ara kó ṣètò rẹ̀ kọ́nà ọba kó bá ti àwọn àwọn ọ̀rọ̀ náà sáárì máa ń kí lọ tó sọ̀rọ̀. ẹ ṣàkóso bẹ́ẹ̀ ní ìta ní ìta fi já mọ́ ìrún lórí wàásù bóyá ìrún dúró àti áfírí ó súnmọ́ra. bẹ́ẹ̀ magreba ìtìṣà ìgbé àwárí àwọn alámà kan bóyá ojú màfẹ́bẹ́ lọ. bóyá mọ́sìn wa wà ẹ má mi kò wá ṣe jámù òrun ṣáà tábà lágbo yẹn ṣàlè ṣe rárá. Ṣèbáàkùn ọkọ̀ kan ṣèbáàkùn wa. Àṣẹwé ìfẹ́. Wà á lọ fún sọ̀rọ̀. Mi ò tún bẹ̀rẹ̀ ọgbọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀rẹ́ sọ àwọn ọkọ̀ wọn bẹ̀rẹ̀ ọgbọ́n nípa ṣé àwọn obìnrin kò lọ́sí ẹlòmíì máa ti dú kí ní ẹ̀kọ́ dẹ̀ mọ́. Àrárá ẹni tí máa ń tijú tí ó mà tí ò pé síta kò lè ní mà. ǹjẹ́ kí wọ́n gbọ́dọ̀ ìgbàgbà ń ṣe ṣé mo rò pé bóyá káwọn olóko bá wa ṣètò ẹ̀ka bóyá àwọn ènìyàn gbà á kọ̀ mo rò pé bóyá àwọn ọmọ rẹ̀ tó bá mọ̀ bóyá lè jáde pé bóyá sẹ́ńdẹ̀ púpọ̀ èmi ni màá kọ́ ní púpọ̀ màá kọ́ Aisha àbá Khadija ọwọ́ àdáwọ̀ yìí náà torí èyí tí ó tó lè mú tìtú wá jẹ léyìí lọ. wọ́n béèrè níwájú òjíṣẹ́ náà sàrẹ̀ sọ́nà. ọ̀kan nínú àwọn obìnrin sàhábà tòdí ara ànì wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ́nà. kí obìnrin tó bá rí tí ọkùnrin máa rí lójú kí ni ó ṣe nínú àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n ní. irú ìsọfúnṣọ wo nílé de dẹ̀ tó dẹ̀ ń tójú tí ó tẹ̀lé ní gbangba á òṣìṣẹ́ náà àdúrà ní ara. àìtìjú lórí tí wọn ò mà yóò ṣe kí ni yóò jẹ́ kí ní ìmà èyí tuntun fún jẹ́ ní fi ń sọ àwọn afọ àwọn àìdàgbà pé mo ti ah, mo ti dàgbà kọjá yẹn ah, tó mọ ah, ó dàgbà kọjá rẹ léèrè so káwọn ilé tó ṣètò rẹ lédè òbèrè kó ní bá o tú ráìsì o tú ọkà bàbá o ọbẹ̀ tàwùṣe o gbẹ̀gìrì o kí a kọ gbogbo ẹ̀ gbogbo different ones right tí wọ́n kọ. gbogbo tó jẹ mọ́nú ilé ẹ̀kọ́ lóríṣiríṣi tọ́ra ìbámọ́ ìbámọ́ kọ́lọ́mù bá kọ́kọ́ àmọ́ ṣe. Sọ́wọ́ ọ̀kan fún ọ̀rẹ́. Wa alaikum salaam. Ọlọ́run tàbí kẹ̀kẹ́ fún àwọn ìgbàdàn. Àwọn àjọ ìlà. Náà nípa nínú mẹ́sáàgì náà tí yẹn bá ń sìn fún àwọn jẹ̀mà náà náà ládẹ̀ tí máa fi tẹ̀lé gbogbo ẹ̀kọ́ tí ẹ fi ń kọ́ wa náà náà tọ́lọ́ kádàrà tí wọ́n máa bọ́ díẹ̀ díẹ̀ náà tó wá kù síbi pé látara nǹkan tó ti sáré tó ti wà lọ́pọ̀lọ́ tipẹ́tipẹ́ wà á tún gbìyànjú láti sọ́nà ní gbogbo ìgbà pé látara kó máa ṣáájú ìmáàmù na àbí kó ń bá ìmáàmù dọ́gba. tó bá rí bí èmi pé ṣé mọ́ṣúwà àbí ìgbàláyé wà láti ṣe kókè a ti sọ àti sọ̀rọ̀ yìí pé mo fẹ́ àbáwọn mi ò fẹ́ láàrin wọn ọ̀gbọ́n yẹn tó kè ká máa dìde tán ká tó ṣe ìkìlíọ̀ bí wọ́n nílẹ̀ à ń bọ̀ láti ìkún ọ̀dà ìṣáàlẹ̀ mọ̀ pé lọ́mà ní pípa kájú wa. tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ kọ̀ jọ ní tó ti ṣe ní ọba àti àná. ó máa ń ṣe tẹ̀gbé kó tó lọ rò kú. tẹ̀sìmí ó máa ń ṣe dìde wa. ó lẹ̀ lọ sí fẹ́dà yóò ṣe tẹ̀gbé kó tó lọ fẹ́dà. Uh, pé kí wọ́n máa lọ kó sínú. rárá èèyàn mọ̀ ṣàlàyé fún ọ náà ni. èèyàn mọ̀ ṣàlàyé gbọ́ èèyàn mọ̀ ṣàlàyé fún ọ ni. èèyàn mọ̀ ṣàlàyé ká tó bẹ̀rẹ̀ ẹ̀rùn àmàṣà ẹ̀ àmẹ́nulé àmàmẹ́nulé ẹ dákun èèyàn máa yá o tẹ́ ẹ bá ti gbọ́ tẹ̀kùbírì ìmáà ẹ farabalẹ̀ díẹ̀ sí rẹ̀ torí ìmáàmù ó ṣe tẹ̀kùbírì kó tó ṣe é na ẹlẹ́ẹ̀kejì sà ọdún tí nígbà sábà fẹ́ kí sábà ń to sáfù á sọ̀rọ̀ ìkókè dáná bí sinmi ká to sáfù kẹ́kẹ́ ọ̀sán wà lọ́gbà wọn. so àwọn kan bẹ́ẹ̀ lójú kíra wá pẹ̀lú àwọn ní àfà so tó bá tún sọ̀rọ̀ yẹn pé òkè ẹ̀kẹ́ kọ́kọ́ sáfù ni kí ẹ máa wò ẹ̀ná sókè ra wá jẹ ẹsẹ̀ yẹn wọ́n lè tún máa ṣàlàyé tó nígbà fẹ́ pé ẹ̀mí omi ọkọ̀ rẹ̀ rẹ̀ bí. tó máa tọwọ́ tẹ ẹ̀ pé a máa ọ̀gbọ́yé ni ọ̀gbọ́yé ní àyẹ̀yé ni àìgbọ́ yóò sọ̀rọ̀ kòkù lọ́kọ́ ní súnmọ́ àwọn àfa ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ but ká make sure wípé a yanjú èèyàn ká tó ṣe tẹ̀síwájú tó lè yọra kí máa mọ̀ tó ṣe tẹ̀síwájú tó lè yọra. kíkọ̀ ní kó má lọ dàbí pé bóyá èèyàn ń yẹ̀yẹ́ àti nǹkan kan tó bá ń ṣe jẹun tó lágídí. tó bá ń lò báyẹn ní ṣe gbọ́kàn. Wàhálà sọ́lá ń tọ́lá. Wọ́n ti sọ́lá ń tọ́lá. Bẹ́ẹ̀ ni para Sọ́látò Ìṣèkára. Nà àwọn kan máa ń sọ pé èèyàn lè bẹ́ẹ̀ lè ṣe ara tí wọlé ọ̀wọ́. Ẹlẹ́ẹ̀kejì. At once ẹni tó bá ṣe Bàsílám tó bá fẹ́ ṣe gan ẹṣin at once nìyẹn. Fátíà gan ó lè kọ́ dání. Àwọn wọ́n ti kọ́ dání mo ti ń tọ́fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ tó bá jẹ́ wípé ó kò tí kò tí kà kankan kò tí mà kankan kan wọ́n ti gba islam wọ́n ti ṣe tẹ̀sí hajj tahmidat tahmidat kò tó lọ sórùkù kò fi mọ́nu wá bó ṣe yẹ kó mú wá at once kò á máa gbogbo èyí mo ṣe kó máa demonstrate yóò dúró yóò lọ rùkú bó ṣe yẹ kó lọ rùkú yóò ṣe gbogbo tó yẹ kó ṣe definitely ẹ̀ńtọ́ ń sọ yìí yóò ti lè kí òun kó máa kà mí kí yẹn wá bí ṣe transliteration lẹ́ẹ̀kan fún ni ẹ̀kọ́ àdúrà ìfún kọ́kà ìgbà tí ọba ti máa repeat ẹ̀ fún ọ̀sẹ̀ kan yọ ha so gbogbo àwọn nǹkan wọ̀nyí dáná kò sí mi lápẹ̀dá ìjà àríyàn kò a gbọ́dọ̀ kọ́ra wa ni a gbọ́dọ̀ á fàṣìkò fún tọ́lá ń fàṣìkò fáwọn nǹkan àrégbè tó pọ̀ tí ò lè ní dáadáa kankan sí ní kìkà ayé wa àbíkò tí wọ́n fi home video tí wọ́n fi ń wo kí wọ́n sacrifice láti fi wá ohun tí ó tún kí á máa sùn náà. ìgbàgbọ́ ọ̀tẹ́lẹ̀ kejì ẹnìkan sọ nípa tí ọ̀rẹ́ ṣe ìfúnpá fún ilé ìyọ̀ngbà rẹ̀ náà wọ́n ní pé tóun bá ti wọ̀ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ yẹn wà ní eré àbí tí ibì kan lọ sókè nǹkan slope tí pé ibi tó slope yẹn tóun bá ti wọ̀ ńbẹ̀ ó ti jẹ́ pé bí ẹ̀là yẹn gbẹ́dá ti ru sí irú ìdímù wọ́n yí close by bó tóun bá ti wọ̀ ní irú ẹgbẹ́dá ní ìsìn látọ̀rí pé ibẹ̀ yẹn slope sí irú ìdímù tí pé tí ẹ bá dé dìmú tí òun ti wọ̀ ńbẹ̀ tí pé òun ti wọ̀ fáwọn ẹgbẹ́dá ní àwọn ẹgbẹ́dá àwọn lè ṣé àwọn tí wọ́n wà níbí ẹ̀tẹ́gbẹ́dá àtijọ́ mi náà dé ìbúdẹ̀ gbàmbó náà ọ̀lọ́wọ́ ìbúdẹ̀ gbàmbó àlùsọ pé àgbàdo ìjà yìí sí dìímù bí níbi oòrùn ti wọnú kò tí ì wọnú kọ́pùsù rẹ̀ ní àgbàdo ìjà yìí sọ pé ayédè ti di dára nísìn pẹ̀lú àwọn ẹ̀rọ wọ́n ti pè rún bí torí òun bí ti wọ̀ àwọn alágbàdo ìjà yìí ní ah! oòrùn tí wọn ò tí wọ̀ wọn ò ní fọ oòrùn tiwa tí ò tí wọ̀ wọn ò ní fi ṣe ìbádà tí wọn oòrùn tí wọn ni wọ́n wọ̀. wọ́n ẹ̀kọ́ bá dúró ọkọ̀ tó blọọ̀kì wọn ìjọba dúró àwọn ilé tó ga tó ga wà láàrin ìyẹn kan àti pé ìyẹn ò lè dí kò lè kò lè kọ́ bí àwọn ọmọ ìyá kan bẹ̀rẹ̀ nípa wípé àtàlọ́nà náà ń pa kọ́ńtẹ̀ǹtì pé ẹni àwọn nípa máa ṣe. nípa kí ni. àtàlọ́nà fún wọn. mo ní ní eh, nípa lẹ́tà eh, nípa bíi àní ó ti pẹ́ nípa ti tẹ̀lé kó lókè. nípa àwọn obìnrin àti ọkùnrin kan pé a ní ìdí kọ́ńtẹ̀ǹtì rà. òkè rárá ẹ béèrè wípé ẹ̀yin ẹ fẹ́ kí halkọ̀ kan wà tí ó pa tọkọtaya pọ̀ láti fi túnú léṣe something like that. ó wà lọ́wọ́ yín ẹ bá àwọn elétò sọ. ẹ ní àwọn elétò máa ṣe nǹkan sí ní sàárà lọ́mọ. ẹ̀yin elétò tẹ́ ń gbọ́ wọ́n ti ń gbọ́ náà àgbàlagbà máa ń bẹ̀rẹ̀ ìfẹ́ ìfẹ̀kọ́ nípa ìwọ̀n pé tí ọ̀gá máa sùn ní alẹ́ bóyá gbé tí ẹ̀ fi jọ àwọn omi tí ẹ̀ pọ̀ tí ẹ̀ pọ̀ ìgbà nígbà àbí ìfọwọ́ àwọn ọmọ mi wá. bẹ́ẹ̀ ni wà lórí. ipe mo bẹ́ẹ̀ sọ ẹ̀gbẹ́ yẹn dà ádà sàn. ó wà nínú sọ́nà àti sáyẹ́nsì ha wípé àwọn igbá kápò tá a bá fẹ́ tilẹ̀kùn kan ṣe básímọ́là gbogbo àwọn súnà nínú ilé ẹ̀ wọ́n yẹ ká ṣe. Wàhálà ikú sá. Wàhálà ikú sá sọ̀rọ̀. Ẹ jọ sá, mo fẹ́ bèrè pé inú ṣọ́ọ̀bù tí èèyàn tó ń tajà tó jẹ́ pé ọjà tó dẹ̀ ń ta ó jẹ́ àwọn kan tó ń pọ̀ máa ń draw èèyàn sí. For example, ṣèbí provision àbí oògùn second máa ń ya baby pictures then àwọn bóyá obìnrin ọkùnrin máa yà sára àwọn oògùn yẹn sẹ́bẹ̀ pé ṣé èèyàn lè kírun nínú ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà bẹ́ẹ̀. a ah, tí wọn àwọn afá máa ń ṣe ní madina ni wọn mọ ní wípé ibi tí ó jẹ́ orí nínú àwọn pictures yẹn wọ́n á lẹ nǹkan mọ́ tọ́lọ́ ló ti ṣe ní sọ̀rọ̀ islam tó sọ wípé asúrọ̀ rọ́ṣù fọ́yìdà kùtì rọ́ṣù padà sọ̀rọ̀ orí gangan ni picture torí bá ti kú mbẹ kìí ṣe picture ìyẹn kìí ṣe picture tó jẹ́ ìwọ̀ mà so ẹni tí wọ́n bá ń ṣe gbogbo nǹkan báyìí kó try láti block gbogbo àwọn eré àyè kìí ṣe pé kò lè kírun bẹ́ẹ̀ but ọ uh, wà mọ̀kúrò akọ torí pé yóò mú distractions wá àti pé kò provide àwọn suitable environment fún ìrùn kíkí. Tọ́ọ̀bù sọ̀rọ̀ wọn gbà máa lọ. Assalamu alaikum. Wa alaikum salam. Ẹ̀ẹ́dẹ̀ sà, èèyàn tí yàn ń fi ẹ̀tọ́ bóyá ó wà fi pẹ̀lú àyìn. Bóyá látara pé èèyàn yẹn bí wọ́n admire rẹ̀ lórí àwọn ọ̀kọ̀ọ̀kan kọ̀ọ̀kan aburú wa ń ṣẹlẹ̀ sí i definitely èèyàn ò fẹ́ lè trace tó bóyá èèyàn báyìí ló wà flip tẹ̀sẹ̀ ló áyìn yẹn ṣé èèyàn lè fi rúkì àfihàn yẹn. àṣẹ tó bá ṣe rúkì àlọ inshallah. inshallah then um, ṣé tó bá yẹ kí èèyàn ní wẹ́ẹ̀rì gbà láti rúkì àfihàn rẹ̀ ṣé kéèyàn recommend pé kó ṣe fún ara ẹ̀ lọ́gbàdàn kan ṣe fún. kéèyàn ṣe rúkì àfihàn rẹ̀ ló dájú. àyàfẹ́ tí ò bá lè ṣe ó lè jẹ ọmọdé a ní ọmọdé kékeré kan obìnrin ni ọlọ́run ṣe é léṣe tó jẹ́ pé tó bá ti àbíà a máa a máa fààyàn rírì rẹ̀ gan lásán máa ń fààyàn tòtọ́ bá rẹ̀ ti jáde tí wọ́n bá ti gbé jáde ó ní síkì fọ́fẹ̀ ó máa ń síkì tó fẹ́ fún un alhamdulilah wọ́n sọ fún màmá rẹ̀ a máa ṣe àwọn tààwí tá a ti pa lára alhamdulillah gbogbo wọn yẹn ó ọlọ́run bá ti sọ́dọ̀ di kókó kú ọ̀lẹ́. so Allah subhanahu wa ta'ala ó ti fún wa pé látọ̀dọ̀ ìṣẹ́ mẹ́fà rà fún wa. ṣé àwọn all and everything tá à ń ṣe ṣé kò wá sufficient enough láti survive pé èèyàn yẹn ò lè wà afflicted pẹ̀lú àìsàn kankan kò sí ah, ah. everybody ló lágbàáyé kó n tẹ̀rọ bá rẹ́pà pé kó n bá rí nǹkan tó ń wá àgbàrá ẹ̀ things like that. ló fi jẹ́ wípé èèyàn ò ní dákẹ́ zikir. ájúra hmm. ah. ara kì í dìjà kájú bàbá wa àfa wa sọ́nà àti sheikh abdulaziz bin abdullahi bin baz rahimahullah wa ta'ala tálíjànú bá kó sára ẹlòmíì wọn ò ní ṣe nǹkan kan àǹkáàrù wọn ló máa wà tí wọ́n ń ṣe náà ni wọ́n ń ṣe wọ́n rẹ̀ pé jáde mo ti rẹ́dí àti jáde àpò ò lè jáde báwọn ó kéwu o tó lọ jókòó àwọn kílára bẹ̀rẹ̀ lọ́ máa kéwu yóò ó ń tẹ̀lẹ̀ lọ jókòó bẹ́ẹ̀ lọ́ máa kéwu òní ìwà ó wọlé bàbá mi jáde lára rẹ̀ ó ní mo ti jáde mọ́tò ó dẹ̀ fúnra rẹ̀ ń kọ́ fẹ́ẹ́ fi pé àwọn yòókù ni wà ta o tí bá tí mo bá jáde nísìnyí wọ́n pa mí o mo ò ní rí ọ̀pá bẹ́ẹ̀ lọ́mọ ó tuntun nínú ibi tí wọ́n bá ti ń ṣe hálkọ̀ àwọn àjànú wá àwọn èèyàn wá àwọn èèyàn wá gbogbo wọn wá báyìí tólúkàlùkù bá ṣe tán lè sọ pé káwọn èèyàn bara le káwọn kan jáde náà tó olúkàlùkù wọn lè jáde tó ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé àṣírí kan ló ṣe dáhùn bẹ́ẹ̀ náà wọ́n á rọ̀ fún ọba dẹ́ẹ̀dá látara tí ọlọ́run bá fi mójì ṣe náà sàrọ̀ sọ̀nà torí rẹ̀ ọlọ́run ní kí nǹkan rọ̀ fáwọn náà ní ṣe fi wọn gbogbo ṣe fi wọn ló fi rí bó ṣe rí àmẹ́tẹ̀ẹ̀ta kásìtà. wọ́n rẹ́ni tó ṣáájú wọn rí bẹ́ẹ̀ Imam Muhammad bin Hanbal rahimahullah rahmatawasa Imam tí wọ́n bá gbé ẹni tálídẹ̀ lóhun ọwọ́ bà tábà ti wá síwájú rẹ̀ tábà bai ń déwájú ni ó máa sọ pé rárá jẹ́ ń jáde ní wọ́rọ̀ mi n jáde ẹ jẹ́ jáde a máa kan tí ó wà gba ti ṣẹ́ẹ̀kì náà ṣẹ́ẹ̀kì sábàbí abdulaziz nbà tí wọ́n bẹ̀rẹ̀ ara bàbá ní torí wọ́n aṣọ àtìkù ká máa wọnú ara lára láti máa fara ní àràámù ni nítorí náà wá gbé dáwà lọ bá àwọn yòókù rẹ kó pè wọ́n sínú Islam níbo ló lọ tiwa ọ̀rọ̀ láti India láti India ló tiwa yẹn pa tẹ́gùn àwọn bá rìn you know within seconds yóò ti dé tọ́ba lè ṣe padà padà lẹ́sẹ̀kẹsẹ̀ irú kan báyìí bàbá fi fún ẹnìkan lẹ́sì nínú àwọn àpáàdà yìí ó ní kò sí níjà ìjẹ̀nà dípò pé yóò ti ẹ̀wọ̀n yẹn lára so bàbá wọn dítèlì gbogbo àwọn experience yìí bó ṣe ṣẹlẹ̀ bó ṣe gbà slam ẹ̀sùn tí àgbẹ̀mí ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ búùsì ni àwọn ẹ̀sìn àwọn eh, buddhist nǹkan kan báyìí bó ṣe gbà slam oríṣiríṣi wọn chronicle rẹ̀ àwọn àkáǹtì yẹn lè lò láti fi ṣe bó bẹ́ẹ̀ tó lágbára jù láti ṣe irú nǹkan báyìí wọ́n kọ gbogbo ẹ̀ wọ́n fi àwọn aṣọ tó wà ní mọ́tàmù làkìtì nígbà ní religious attention of the Saudi Arabia embassy wọ́n fi ránṣẹ́ sí wa ọ̀kẹ́ láti nípa fún àwọn àfáàtọ̀ ọ̀kan gbà yìí. ìjọba ẹ̀rí ni wípé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà tó lóun ṣe dára pàlàsíyà nígbà yẹn ó dúpẹ́ díẹ̀ that was my village governor so ó ní kò sí tí ń jáde jẹ̀nà irọ́ ni gbogbo àwọn èmèrè gbàgbà tí wọ́n sọ yẹn ó wá ṣetán bó ṣe ṣetán sísítà méjì bá yọ sí wọn láwọn sọ wọ́n lé mẹ́rin làwọn àwọn fẹ́ túbá ló ṣubú lulẹ̀ lọ́gbọ́dá kú wọ́n ní ẹ̀yìn dìde kí ló ṣẹlẹ̀ ó ní báyìí báyìí báyìí báyìí wọn sọ olóhùn ò gbọ́ ni mo ní à ah, ṣé wọ́n ti gbọ́ ní ìṣèlú àlọ́sọ yìí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ó ní ṣé kí ni ká ṣe mo ní ó rọ so mo fún ní kọ́pì tí bàbá bùnbà bí ní sẹ́ǹtì wọn gbà òun náà kà dáadáa ó ṣe gbogbo ẹ̀ àwọn méjèèjì jọ àwọn àti àwọn sísà sílé lókun ọ̀ṣọ́ra yẹn ti gbogbo ẹ̀ ọlọ́run ọba dẹ̀ rẹ̀ ọlọ́run bá sábà bí dáadáa nígbà kan ó sọ báyìí apẹ̀rẹ̀ àkọ́ ni gẹ́gẹ́ bí wàá àkọ́ ó ní bàbá ó wà lára wọ́n ní kí ló ṣẹlẹ̀ bọ́sọ̀ fẹ́ kú fẹ́ di mùsùlùmí gidi ó níbẹ̀ so n tó ṣẹlẹ̀ ní pé tábà tí wàá yìnbá tiẹ̀ déètì amọ̀lẹ́yìn. so alhamdulilayi àtọ́jú kó fẹ́ ṣe dáadáa tán bá ti wá invite ẹ̀ agbèkè am lè dìde wọ́n fòrò rẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kò sí tó wọ́n ṣe tán wọ́n kọ́ sí am wọ́n ṣe gbogbo ẹ̀ ọ̀dà síra ó rárá pàlẹ́ padà ó jẹ́ mùsùlùmí gidi kó bá fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ nínú ẹ̀sìn kó jẹ́ gbogbo wa tán sórí so ó irú nǹkan báyẹn so ẹni tí ìbéèrè ọmọ ní pé àtàbá ah, kí à ń sàkúrò wà náà fúláfúláfúláfúláfúlá zúrù náà à ń ṣe àṣìlì náà ń ṣe nǹkankan ṣé léyìí ò tó ni yes ó ti forty five wa bọ̀ṣẹ́ ọmọ pé tómi bá pọ̀ ju ọkà lọ ló ní ìdìka tó ọ̀bù èlùbọ́ sí dáadáa ó lè bá ó lè jẹ́ ìjọba nù. Salaamaleykum wa rahmatulah. Wa rahmatulah ọlọ́ọ̀bá wa lọ́rọ̀ ní lórí ìgbàlódé àwọn àwọn ọ̀la pàpọ̀. ìbára ni mẹ́ta ni ọ̀rọ̀ náà bínú. mẹ́ta táwọn ní tó bá gbà lọ́rọ̀. ẹ̀sùn ìwọ̀n gbọ́ fún ìpìlẹ̀ yìí. alákọ̀ọ́kọ́ ni pé ìwọ̀n ọgbọ́n ọjọ́ pẹ́ táwọn ìṣe ẹgbẹ́ èèyàn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọmọ ọ̀gbọ́n. ara iṣẹ́ orí òkú rẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe ní gbàgbà ládẹ́ máa máa fa òkùnkùn yẹn. bẹ́ẹ̀ kò tẹ́ nípò tẹ̀ ń ṣe bí ìwọ̀n rárá bẹ́ẹ̀ tó fi jáde lẹ́yìn bẹ́ẹ̀ wọ́n lè ṣe iṣẹ́ olóore fún un bẹ́ẹ̀ ìfọ́tí náà bẹ̀rẹ̀. nínú iṣẹ́ olóore tí yẹn lè ṣe fún un. ṣé wàá jọ kí mo jẹ̀ náà láti láti. náà ó tẹ̀lé kí wọ́n tẹ̀lé. so àwọn iṣẹ́ olóore ni táwọn arántí rẹ̀ nínú ìdùwà àwa tó wọ́n lọ́wọ́ bá ń forí jìn lágbájá ara rẹ̀ ni. Ah, Abdullahi bin Ahmed rahimahullah àwọn àtàwàṣà wọ́n ní imam ahmed ọgọ́rọ̀ gbà rahimahullah tí wọ́n bá wà ní sùgádà wọ́n á máa bẹ lọ́wọ́n ọba pé kí ọlọ́wọ́n ọba forí ju ìmáàmù ṣáàfì wọ́n máa bẹ lọ́wọ́n ọba fún ọba ọmọ wọn á béèrè pé ah, gbogbo ògbàlẹ̀ máa ń tọrọ fún ìmáàmù ṣáàfì wọn ìgbà tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà nínú òkùnkùn ìmáàmù ṣáfi ṣíṣọ lójú rán fún wọn wọ́n rí òdodo torí àfáà